kókókókókó ọmọ onírú yìí ti dé o ọmọ ológi ti dé o ọmọ onírú ẹrarú ẹsẹ bẹ̀rẹ̀ ẹrọgẹ mu ká o èwo nínú ẹ̀yin ọmọ union lẹ́ẹ̀rán Koko Zaria lọ sẹ́wọ̀n èwo nínú ẹ̀yin ọmọ Yorùwood Ọláìyá Igwe èwo nínú yín lẹ padà rí Koko Zaria lọ sí sí àárín ẹ̀wọ̀n bẹ̀ tẹ́lẹ̀ tó lọ fi aṣọ pépé roko ọba èwo nínú yín ẹ̀ẹ́dá o ẹ̀ náìs ẹ̀ ní. Court sent NURTW Shiften Koko to prison for assaulting Nollywood actor Láwórì. Lórí ọ̀rọ̀ Láwórì, Koko Zaria padà rẹ̀wọ̀n he o. Ẹni a wí fún, ọba jẹ́ ó gbọ́. Ẹni tí kò gbọ́n ṣe é ra ẹ̀ òwe la fi pa. Ọmọ òkèdè jẹyà o, ó lọ́hùn gbọ́n ẹ́. Táwa ní tíṣà tó kọ ẹ sọ fún wa ká gbọ́. Èlégọ́sì. E Chief Magistrate Court yesterday remanded a shifting of the National Union of Road Transport Workers, NURTW, Ganiyo Yedepo, aka Koko Zaria, in prison custody for assaulting an actor, Alaji Ade Adele, aka Babalawori. Hey, Koko Zaria fi ìwọ ló padà forí kó gbogbo nǹkan tó wà nílẹ̀ mo dẹ̀ sọ fún ẹ mo ní kó lọ wí fún ẹ <laughs> kó o du ẹ̀mí ẹ̀ kó o ṣọ́ra ẹ̀ kó má jẹ́ pé ìwọ náà máa fi palẹ̀ gbogbo wèrè tó wà ńlẹ̀ yìí ẹ kì í gbọ́ràn ọ̀rọ̀ ò kì í yé yín tí wọ́n bá ti tí nǹkan bá tẹ bá ti ṣèmọ̀ tán tẹ ẹ wá léèmọ̀ ló ń ṣe yín ẹ wá máa sá kìtìkìtì ẹ máa rán kìtìkìtì kàtàkàtà lọ́dọ̀ àwọn kan lórí social media ẹ sáré lọ bá wọn bẹ́ẹ̀ ni wípé àwọn ni ọlọ́run nàìjíríà àwọn wo àwọn ń dáa ṣé gbogbo àwọn tẹ́ lọ sábà tẹ́ fẹ́ nìyàn mímọ̀ sọ̀rọ̀ tán jẹ́ ọlọ́run yín tẹ́ rò pé olùgbàlà yín lórí social media wọ́n lè gbà yín lẹ̀ àfìgbà tí wọ́n padà fi ẹnu bà ti yín jẹ́ tẹ́ ẹ dèrò ẹ̀wọ̀n wọ́n padà fi ọ̀rọ̀ àsọbàjẹ́ wọ́n fi padà gbé aṣọ péńpé sọ́rùn ẹ Koko Zaria you see your life so gbogbo call in call out gbogbo ẹjọ́ òfò àtàdánù nǹkan tó yẹ kó ṣe òfin sílẹ̀ láì ṣe òun sá lọ báyàn lórí social media social media èwo ẹjọ́ kókó wá bí èyí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa bìlíìfù yìí pé tẹ́ bá ti ṣe rádaràdá rédèrèdè tán ẹ máa sábọ̀ ẹ lọ gbowó fáwọn kan ní online speaker wá wá máa bá yín sọ̀rọ̀ àwọn ó tẹ̀ lójú spíkà tẹ̀ máa gbéṣẹ́ fún tó jẹ́ wípé wàhálà iṣẹ́ yẹn ajá tó bá jẹ́ pé fifty percent ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àsọbàjẹ́ ẹnu síkà yẹn wàláì wọn bá yín rèsè tó one thousand ẹ torí wọn bá yín buná lù ú káyì káyì àwọn ọlágbékalẹ̀ wọn kò sí kàtàkàn wọn wọn mú gbogbo ẹtútù chàchàchàchà wọn da gbogbo ẹrú wọn padà fẹ ẹjọ́ rán ẹ lọ sẹ́wọ̀n ó padà ṣẹ̀wọ̀n kókó. ẹ là ó Koko padà faṣọ péńpé roko ọba lórí ọ̀rọ̀ Láwórì after the speaker on social media ẹ̀là o ẹ̀là. ṣé wàá kókó ṣe speaker ẹ online ṣé ìjọ máa wà nínú bíbẹ̀ yẹn ni ṣé ó ti wá jọ yẹn látànà àwọn market mo ní ìbéèrè ni don't come for me o. Koko Zaria àgọ́ ni mo wá bá sọ̀rọ̀ òun kọ́kọ́ sọnù nínú ayé ẹ̀ tó ń kóyà jẹ́ pọ̀ tó o mọ̀ ó dẹ̀ lè rí kẹ́ mọ́ láyé o kò pọ́sibù àìkàwé ẹ̀ ń yọ ẹlẹ́nu àìkàwé ń yọ ẹlẹ́nu gbogbo bọ́dẹ̀ ṣe ń kọ́ ẹ náà pé báyìí ni kò sọ báyìí ni kò ṣe still náà àwọn olódò náà náà ń kọ́ ẹ nínú hmm. tiẹ̀ mọ̀ àwọn tó ń kọ́ ẹ bọ̀tà àwọn olódò náà náà ń kọ́ ẹ ó mọ ọ̀rọ̀ sọ ṣọmọ bí láwòrí ṣe jẹ́ sí mi kí n ká fún ẹ láwòrí jábòrò èmi ò ń ṣọmọ àwórì ọmọ Abẹ́òkúta lèmi but àbúrò ni láwòrí by age ṣé mi òun wá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ńlá sí wọ ìṣẹ́gbẹ́ láwòrí tún jẹ́ ọmọọṣẹ́ sí mi ní industry bó bẹ jẹ́ pé àgbà òṣèré ńlá ni èmi sì sinmi ẹ̀ ọdún méjì tábà ń gbogbo ẹ̀ ká papọ̀. Koko Zaria àwọ̀ ni mo wá bá sọ̀rọ̀ òun kọ́kọ́ sọnù nínú ayé ẹ̀ hmm, tó ń kóyà jẹ́ bọ̀ tó mọ̀ ó dẹ̀ lè rí kẹ́mọ́ láyé o ah possible ẹni àìkàwé ẹ̀ ń yọ ẹlẹ́nu oh. àìkàwé ń yọ ẹlẹ́nu gbogbo bọ́dẹ ṣe ń kọ́ ẹ náà pé báyìí ni kò sọ báyìí ni kò ṣe still náà àwọn olódò náà náà ń kọ́ ẹ eh? bí mi tiẹ̀ mọ̀ wọn tó ń kọ́ ẹ bọ̀tà àwọn olódò náà náà ń kọ́ ẹ ẹni ó mọ̀rọ̀ sọ sọmọ bí láwòrí ṣe jẹ́ sí mi. ẹ̀yin ẹ tiẹ̀ fi láwòrí ilẹ̀ bóyá jẹ́ sí yíyẹ kan ò gbàtà. anyway ẹja sáré débẹ̀ pa. Hmm. Court sent NURTW shifting Koko to prison for assaulting Nollywood actor Lawori. A Lagos Chief Magistrate Court yesterday remanded a shifting of the National Union of Road Transport Worker NURTW Ganiyu Oyedepo aka Koko in prison custody for assaulting an actor Alhaji Ade Adele aka babaláwo rí oyedepo was remanded following his arraignment on alleged offences of conspiracy assault occasioning, uh, eh, occasioning harm and conduct likely to cause breach of public peace. Chief Magistrate B. Sonuga remanded Oyedepo after he pleaded not guilty to the charges brought against him by the operative of the 1 Criminal Investigation and Intelligence Department, FCIID. Oh, oh. Ah, Koko Zaria tó bá show ṣóòm lucky, tó bá bọ́m̀bẹ̀ ṣóòm lọ́kì ṣára yìí ti ń balẹ̀ ṣe ti ń wà òkè sẹ́gò sẹ́gò nation ìkan lára àwọn loyalist ẹ ló ń lọ sí ló fẹ́ lọ ṣàfàṣọ pépé roko ọba ẹ̀ ṣó dẹ̀ máa lajú kalẹ̀ tó dẹ̀ máa ṣẹ̀wọ̀n gbé ṣé kò sí páwà lọ́wọ́ tiẹ̀ ìgbà tó ń gba páwà lọ́wọ́ MC èbè àwọn èmi rò pé wọ́n transfer sọ́wọ́ tiẹ̀ ṣé kàn padà fún ẹni wọ́n withdraw ẹ̀ pátápátá lọ́wọ́ gbogbo yín ni no power anywhere anymore ah union ti fọ́ o ẹ lè èwo nínú yín ló lo u fún eh, fún kókó nu yín èwo nínú yín MC olúlu wa brọ́dà mi èwo nínú yín ló lo u fún kókó ẹ̀dúró MC ń gba dọ́là ní Ondo kókó lọ sẹ́wọ̀n lẹ́kọ̀ọ́ <laughs> wàláyà ayé yín òwúyàn <laughs> ìdájọ́ ọlọ́run ló ń ṣèdájọ́ yín MC àwọn tòǹdó ti ní kó máa bọ̀ ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá ẹ̀yin tẹ bá nífẹ̀ẹ́ ẹ̀jẹ̀ dé mọ́lẹ̀ kó má lọ sóńdò odò náà pé bẹ́ẹ̀ yẹ kó ṣe Lagos o sórí mákèjẹ̀ tán fi kàn ẹ́ lọ́jọ́ sí tí gbogbo èèyàn gbàdúrà tẹ́ni tẹ bá ṣe é pan this time around MC show yìí sórí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tí MC bá ṣe é pan bó ṣe wà kò sẹ́ anybody máa yọjú and you know. ó jẹ́ gbára ẹ wálẹ̀ èwo nínú yín èwo nínú ẹ̀yin nollywood lẹ padà rìnrìn àjò yìí lẹ padà rán kókó lọ sẹ́wọ̀n nínú yín èwo nínú ẹ̀yin ọmọ lollywood yorwood ọláìyẹ igwe bàbá tó kọ̀ dí sáyé tó kọ pọ́nrán sókù àwa mọ̀ yìí pé friendship ìmùlẹ̀ mc níyàn ìmùlẹ̀ láwórì ṣẹ́yìn lẹ padà rìnrìn àjò kókó lẹ padà sọ́dẹ̀rọ̀ ẹ̀wọ̀n ẹ̀ nice ẹ̀wà òkè ó ga ni o kókó ẹ̀wọ̀n rèé o ẹ̀wọ̀n. The prosecutor, Morufu Animashaun, a legal officer in the legal department of FCIID, Alagbon, in charge marked B slash 40 eh, slash 2024, told the court that the defendant committed the offenses on June 5, 2024, at Idimu by conspiring with some of his boys to assault Adele Koko. ọmọ ìkan lára àwọn ọmọ ẹ̀bọ́ ẹ̀sẹ̀ tó lọ la ìgò mọ́ láwòrí lórí produce ẹ̀ now bí kò dẹ̀ provide díẹ̀ dẹ̀ ní nínú kò produce provide anyone ṣá pro anything mú jáde bring him out ṣé ẹ̀wọ̀n ń wù ẹ́ ni ṣé ìwọ ń wù ẹ́ ni tó o bá ti lè mú ẹni yẹn jáde á jẹ́ wípé ìwọ lo ọ̀dẹ̀ ẹni yẹn kó lọ ṣe nǹkan tó ṣe torí tó bá ti fa gbùrùgbùrù àfagbó of course tó bá mú ẹni yẹn jáde tó bá fún ní fòkúfún ó ti dandan á làn pé ìwọ ló rán wọn ṣẹ́ so ìdí nìyẹn tí ìwọ ṣe fàyà rọ so ìwọ ló ṣiṣẹ́ yẹn you see your life gbogbo àwọn tó ń gba ọ̀rọ̀ ẹbẹ ní gbẹgbẹ ọtí lórí social media tó ń jà fún ẹ àwọn dà ẹ tẹ́ ẹ bá bọ́ síta kẹ́ ẹ lọ dáwó fún kókó a máa ké pé bòyí ni o kókó wa ó máa fẹ́ ṣẹ̀wọ̀n mà nìyẹn with style í níwọ he said in the course of the assault Oyedepo boys injured Adele and uh, Adele, Adele, Adele. Oyedepo boys injured Adele in the head with a bottle. Ìyẹn láwórí. Gbogbo wa la rí kíní yẹn tí ọmọkùnrin yẹn dẹ̀ ń pariwo kiri po du òun. Ipo nkoko pass out. A rí ibi tí wọ́n ti ń fa omi àtẹ̀jẹ̀ sí lára tó pant of her blood. <laughs> Rádaràda group of people. Anyway, gbogbo yín máa wà all right. eh. eh. He told the court that the offenses committed by the defendant contravened section blah blah blah blah mm. Laura Kosha, that you Oyedepo on the set date unlawful procedure pro uh, sorry unlawful procured one of your boys now at large who unlawfully broke bottle and inflicted injuries on the head of one Alhaji Ade Adele and committed an offenses contrary to section 173 of the criminal law. Hey, hey, hey, gbogbo ẹ wo kóòtù magistrate in the magistrate court of Lagos State in the Lagos magistrate district holding at Lagos between da, da, da, da, the inspector general of police vs Ganiyu Ayinde Oyedepo eba charge count one àkáǹtì pọ̀ gan ni o that you Ganiyu Ayinde Oyedepo M on or about the twenty th day, June 2024, at Idimu, Lagos and the Lagos Magistrate District, Lagos conspire to commit felony, two, with assault occasioning harm and committed an offence contrary to section 411 of the criminal law, blah, blah, blah, blah count two ah count two kẹ̀ ah ah count two that you Ganiyu Ayinde Oyedepo on about the uh, uh, magistrate magistrate Lagos unlawfully procure one of your boys now at large who unlawfully broke bottle and inflicted injuries on the head of one Alhaji Ade Adele and committed an offense contrary to section 173 of the criminal law, blah, blah, blah, blah. Hey, count three. That you, Gani, you are in the Oyedepo, on on or about 25th day, June 2024, at Idimu, Lagos, in the Lagos Magistrate Court, uh, magisterial district, Lagos conducted yourself in a manner likely to cause breach of peace when you threatened and procured one of your boys now at large to break bottle on the head of one Alaji Ade Adele and committed an offense contrary to section 168 blah blah blah blah blah. Yeah, wọ́n kàn bá ẹ kó gbogbo only you one. And what missing? jọ̀ọ́ mo fẹ́ bi ẹni o ma bínú o kókó ẹ̀yin ọmọ kókó ẹ̀yin fámìlì ìpàdé èèyàn ẹ̀ ṣe mọ̀ pọ́n ìfẹ́ tiẹ̀ lọ sí police station tó arrest ẹ̀ ni last month tí ẹ̀ ṣe welcome back tó sọ pé ta ló lè gbé òun ta ló lè arrest òun tí àwọn tó lọ sábàlọ́ online táwọn náà lẹ́nu fatafata wọ́n ma ṣẹ́ṣọ́ ìyà fún yín ẹ̀ tí ẹ̀ mọ̀ kọ́kọ́ àwọn olówó nàìjíríà nìkan ni wọ́n wà above law gbogbo àwa masisi ta jẹ́ nàìjíríà both home and abroad oh above law jẹ́ ṣọ́ ara ẹ̀ tó bá jẹ́ speaker or anything lórí social media ṣorí trendy tó fẹ́ trendy yẹn kó má trendy wẹ̀wọ̀ as a Nigeria or any citizen tó ń bí in it whom you are bóyá o tí rèéyàn sòótọ́ fún ẹ anywhere you are in the whole world wọ́n provide ẹ jáde wọ́n produce ẹ wọ́n ṣe anything ẹ jáde tó o bá lọ commit offence tó ní agbára gbàgbé citizen wo ló jẹ́ ṣe é rántí bèbí Amaka tó ní wọ́n máa ń bu májèlé sínú oúnjẹ fún gbogbo Yorùbá ṣé mọ̀ epo ń sọ fatafata nínú fídíò yẹn wípé Canadian citizen lòun wọn ò lè arrest òun wọn ò lè deport wọn ò lè ṣe kinní kan ọmọ ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ayélujára ni gọ́fíńmẹ̀ntì là ń sọ nípa àwọn yìí náà <laughs> wọ́n á wòye ẹ̀ jáde àgàgà irú statement yẹn tí country tó wà gan tọmọ ẹ pé kò wà accepted wọ́n á mú ẹ jáde àti ẹ á bá ẹ big time abánidá wọn ò ní padà bá ẹ débẹ̀ ẹ yo ẹ wá gbọ́ nípa àlàyé díẹ̀ hmm, kí ẹ lè understand irú ẹ̀wọ̀n tó fẹ́ wọ̀ wọ́n ní Oyedepo denied the allegation and pleaded not guilty to the charges ìyẹn àwọn lọ́ọ̀yà tí court àwọn tó gbé lọ sẹ́wọ̀n àwọn wo ẹ bá mi bèrè níbi comment section mo mọ̀ ẹgbẹ́ ẹ̀rù máa ń bà yẹ kí fẹ́ comment lórí ọ̀rọ̀ àwọn ọmọ union torí kọ́ máa wà kayín mọ́lé àbí kò sí wàhálà tó ẹ̀yin tí ẹ bá mind ẹ bá mi bèrè níbi comment section wípé èwo nínú yín ṣé ẹ̀yin ọmọ union lẹ padà rin ọ̀rọ̀ kókó dé ẹ̀wọ̀n ni àbí ẹ̀yin ọmọ yorùwùdù ẹ̀yin lẹ padà lọ lẹ padà rìnrìn àjò Koko Zaria tó padà dèrò ẹ̀wọ̀n ó ga ni o ok anyway lọ́ọ̀yà ẹ ti bọ́ síta àwọn náà ti sọ̀rọ̀ síta ó lẹ́gbẹ́ jẹ́ sáré gbé débẹ̀ wọ́n ní Oyedepo denied the allegation and pleaded not guilty to the charges ó lóun ò wà guilty ò pẹ̀lẹ́sùn alàgòmọ́ láwórí lórí ṣé o mọ̀ pé gbogbo àwọn èèyàn láwórí dẹ̀bọ̀ síta tó ń wọ̀nù ẹ̀ kókó tó ló máa ṣẹ̀wọ̀n ó máa ṣẹ̀wọ̀n in fact ọlá ìyá igwe sọ ó lóun máa ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n rèé o ó dẹ̀ ń ṣẹ̀wọ̀n lọ o ó dẹ̀ ń ṣẹ̀wọ̀n bó ṣe máa lọ sẹ́wọ̀n nìyẹn o Ṣẹ́gun àgbẹ̀gbẹ̀ síbẹ̀ gbogbo rádaràda tẹjọ́ ń kó kiri ẹ̀yin tó jẹ́ pé inú yín ò mọ̀ síra yín ẹ kàn pé tẹ bá ti wà ń patí àbí tẹ ń ṣe àbòsí tí gbogbo yín kóra yín jọ tẹ ń ṣe kinní kan ọ̀rẹ́ lé ní ọ̀tá lọ́la lẹ ń bára yín ṣe ẹ láìka ara yín his lawyer oya oh yeah. his lawyers S Bello with S.O. Ajetomobi moved for bail application saying the charge against their client is a bailable one lawyer Kokosaria s bello and so ajetomobi wọ́n make move láti ṣe kíni láti gba béèlì Koko Zaria yìí pé ẹ̀sùn tí wọ́n fi kàn án o ó wà bélébù wọ́n lè gbà á lẹ̀ kó máa gba ilé wá sí ilé ẹjọ́ they urge the court to grant him bail in the most eh, liberal terms Chief Magistrate Sonuga, after hearing consent submissions, granted Oyedepo bail in the sum of two million with two sureties in like sum ó sì wà ń bẹ̀ títí dìsín o wọ́n ní kó lọ mú two million kí Koko Zaria kó mú two million ìyẹn magistrate Sonuga kó san two million lẹ́yìn two million kó produce two shorties The shorties, according to the chief magistrate, must be of unquestionable character. Èèyàn tí ò tí ì ní ẹjọ́ rí, tí ò sí, tí ò ní bad record with evidence of means of livelihood and must be residing with court jurisdiction tó já sí wípé àwọn méjèèjì tó máa jẹ́ ṣọtí yẹn wọ́n ní láti ní iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ gbúdọ̀ máa gbé ní vicinity ibi tí kóòtù yẹn tó ti máa ṣẹjọ́ yẹn ó gbúdọ̀ wọ́n gbúdọ̀ máa gbé bẹ̀ the chief magistrate also ordered the shorties to present to court evidence of three years tax and have their addresses verified chief magistrate sonuga wà ní fún àwọn ṣọtí méjèèjì tó máa dúró kó tó rìlẹ́sì Koko Zaria wọ́n ní láti mú ẹ́fídẹ́ǹsì ọdún mẹ́ta tí wọ́n fi san táàksì wọ́n ní láti mú wá dẹ́ láti drop address ibi tí wọ́n gbé wọ́n gbúdọ̀ máa gbé vicinity wọ́n dẹ̀ gbúdọ̀ drop address wọn tó já sí wípé wọ́n á rán àwọn èèyàn lọ́bẹ̀ kí wọ́n lọ verify bóyá lóòótọ́ ni wọ́n ń gbébẹ̀ àbírọ́ ẹ lọ wò ó wá. Mm-hmm. Chief Magistrate Shonoga, why adjourning the matter to October 20, uh, eh, October 29 for mention, however, remanded the defendants in the Nigeria Correctional Services. He custody pending the perfection of the bail terms. So, kókó ṣì wà ńbẹ̀ báyìí, wọ́n ti perfect bail. Kókó ó sún ẹ̀wọ̀n. Ah, kókó sún ẹ̀wọ̀n ẹjọ́ ṣe kókó sùn ó sùn lẹ́wọ̀n àbí kò ṣe the same kókó ìgara kókó ṣó ẹ lọ bá mi gbájá kókó fún kókó ajá ẹ ti máa míìsì ẹ àwọn àwọn pẹ́ẹ̀tì máa ń láìkó lówó wọn máa ń lóyà bí gbogbo sẹ́gò lè tẹ̀lé ẹ lọ́bẹ̀ yẹn gbogbo àwọn tó ń tì ẹ tó ń pùṣì ẹ pùṣì pùṣì pùṣì pùṣì yẹn tó ń kùn ẹ bí eṣinṣin tó ń sọ fún ẹ pé má wọ́rì a wà lẹ́yìn ẹ wọ́n tẹ̀lé ẹ lọ́bẹ̀ àbọ̀ tẹ̀lé <coughs> ṣé wọ́n tẹ̀lé ẹ lọ́bẹ̀ wọ́n tẹ̀lé o ìwọ nìkan ló ń dáfẹ́jú tó tó tó mẹ́ ẹ lọ gbẹ́jà kókó fún un kókó àtàjẹ́ wọ́n máa mísì ara wọn jọjọ́re kókó wá bí àwọn spíkà ẹ online how market so gbogbo rántírantì tẹjọ rántà rántà réńtè rántò rádáradá ó padà gbé e dé wọn you see your life ẹ jẹ́ kó máa deceive yín ní online bẹ́ẹ̀ nìkan náà tí wọ́n gbé iṣẹ́ ìjáde tí mo bá wọn dẹ́ sí nìyẹn náà ń sá kiri ló ń sá lọbẹ̀ ló lọ ń kówó fún wọn kò sí kan tí mo bá fẹ́ ṣiṣẹ́ màá ṣiṣẹ́ full time kò sí one billion èèyàn tẹ́ lọ ń gbéṣẹ́ fún olè ṣe náà dà ẹ kàn waste owó yín ni ṣé ayé ìgbà yẹn àbí láyé ta wá sí ẹgbẹgbẹ òṣì kókó ẹ̀wọ̀n ló fẹ́ lọ tó ń wò yẹn wọ́n máa fi ahọ́n torí kéèsì ẹbí tí ní orí èrà báyìí wọ́n bá ẹ sọ náà sí wọ́n á sọ di kẹ̀ù wọ́n bá ẹ fẹ́ wọ́n á fẹnu ba gbogbo everything wọ́n á da gbogbo ẹ̀rú mọ́ ẹ lọ́wọ́ wọ́n á dàrú mọ́ ẹ lójú at the end of it ò ní rójútu ayé àbàjẹ́ là á. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn máa ń tán bá ti dá sí kéèsì èèyàn wọ́n á ba yí ẹ jẹ́ ni ṣé orí gbogbo oṣù tó ti ń oṣù bò orúkọ star tó ti ń make tó ti tó ti ń groom gbogbo orúkọ tó ti ń kójọ wàhálà oríṣiríṣi kan tó ti build through thick and thin látijọ́ ẹ̀ ìwọ gbé lọ síbẹ̀ mo fún ẹ ó pọ̀ jù ọ rírọ̀ six months after six months ayé ẹ̀ máa rún ni ṣé orí star ẹ yẹn wo ó máa padà fi pìtàn láyé láàsì tí ò bá tó ò bá múra sí star yẹn máa dohun ìgbàgbé nu ayé because àwọn fẹ́ máa trendy twenty four seven wọn ò dẹ̀ mọ̀rọ̀ tí wọ́n sọ àtẹ̀tí wọn kì í sọ wọn kì í mọ ibi tó yẹ kó ti pause àbí kán kọmá àbí anything full stop no àṣeṣá àṣe rádaràda rédèrèdè ní torí kí wọ́n lè sọ wípé wọ́n mọ̀rọ̀ sọ wọ́n popular wọ́n ṣe kìíní wọ́n á mú gbogbo ẹ̀ wọ́n á dàrú wọ́n á ṣe gbogbo ẹ̀ yánmáyánmá ìwọ ló láyé ayé awárún jẹgẹ àwọn tó bá dẹ̀ ti ba ayé ẹ̀jẹ̀ tán wọ́n á trash ẹ̀dá wọ́n á trash ẹ̀dá nù nẹ́ẹ̀sì náà wá yẹn kò sí kankan fún ẹ mọ́ ìwọ máa máa lọ máa kópa ẹ jẹ́ kó rí yín pé ẹ jẹ́ kó rí yín pé èèyàn tí ò mọ bí tẹ ti ń bọ̀ ẹ ti ń dún kí èèyàn tẹ lọ sábà kan tó dún láyé how come ẹ̀yin tẹ ti ń dún tó yẹ káwọn wà lọ́ndà yín ẹ̀yin wà lọ́sà sunday àwọn you must be very stupid. ẹ̀gbọ́n ẹ ponú ìfun yín jàn àwọn ló yẹ kó wà lọ́ndà yín kì í ṣe the other way round wá ṣe yánmayánmá kókó ìwọ níwọ ọmọ union ṣẹ̀wọ̀n èèyàn eh, ṣẹ̀wọ̀n ọmọ Ṣẹ́gun ṣẹ̀wọ̀n ẹ̀ ṣẹ̀wọ̀n Ṣẹ́gun loyalist ṣẹ̀wọ̀n ẹ̀ ṣẹ̀wọ̀n mẹ́mbà Ṣẹ́gun nation ṣẹ̀wọ̀n ẹ̀ ẹ̀wọ̀n Koko Zaria ṣẹ̀wọ̀n ẹ̀ ẹ̀wọ̀n láwórí ṣé wọn ló padà rìnrìn àjò kókó lọ sẹ́wọ̀n ó ga fún ẹnìyẹn o ẹ padà ti àwórí ọ̀rọ̀ ẹ padà jẹ́ kí ọ̀rọ̀ àwọn àwòrí ẹ padà tí bọnú màtá tó wà nílẹ̀. ibi ogan ló ti wá jàre kókó wọn ní kwara ló ti wá ó máa kẹ̀sì kí ló ṣẹlẹ̀ ṣé àwòrí kwara ẹ dúró ṣé mùsùlùmí ni ẹ Koko Zaria <laughs> torí àwọn mùsùlùmí Ìlọrin wọn máa tó fọ́ sórí social media. <laughs> sísí fìbọn tún máa lọ fáfáfá àwọn àwò ẹ má wọrí <laughs> Koko ó jẹ́ tètè pé orí ẹ wálé tí ò bá ṣọ́ ara ẹ mo tún tún sọ fún ẹ kékeré lórí tí ò bá ṣọ́ ara ẹ ìwọ náà fẹ́ fi palẹ̀ gbogbo wàhálà tó wà lẹ̀ ìwọ tó yẹ kó rọra sún sẹ́yìn kó fọpọlọ kó lo nọ́mbà sísẹ kó sún sẹ́yìn ìwọ fẹ́ sọ̀rọ̀ ẹ di eṣiṣi tó ń kú sínú ọtí ọdẹ ní ògbọ́n ó gágá òṣì ògbọ́n bá ṣe ń sọ ẹ ń gbọ̀ràn báyé sọ fún brọ́dà ẹ ọ̀gá ẹ tó di ọ̀tá ẹ lẹ́ni MC nígbà tóun náà ṣe gáragàra tó ṣe gẹ̀rẹ̀fla pàpà káàkiri àwọn ọ̀nà títí kò gbọ́ ṣáàrà tí ẹ ò balẹ̀ ń sìn ó wá fẹ́ lọ ṣẹ̀ṣẹ̀ ó fẹ́ lọ ẹ́ǹdì gbogbo ẹ̀ ó fẹ́ ẹ́ǹdì tán sí Ondo ó MC wọ́n dúró dé ẹ lóńdó wọ́n á ṣẹ́ṣọ́ ìyà fún ẹ ó dẹ̀ pé ojú àná ló sì fi ń wo rẹ everybody ti mọ̀ pé kò sí nǹkan kan mọ́ wọ́n á tìrìtì fọ́kọ̀pọ̀ ẹ láyé wàá gbọ́ lọ́rùn àfàìmọ̀ tó bá gbé ẹ ọlọ́run má jẹ́ kí wọ́n gan ṣẹ̀wọ̀n àbí ìwà àti kókó máa pàdé ni ẹ tiẹ̀ dúró kí Koko àti kí Koko àtẹ̀mísí wá lọ pàdé lẹ́wọ̀ wọ́n wá fún yín ní rúùmù kẹ́ fèsì ara yín. àwọn oníranù dédé a ní ẹ ti bàjẹ́ bọ́lẹ̀ ilẹ̀ Yorùbá máa fọ ọmọ ẹ kó sì lọ kò sí àyè fún rọ̀tìrọ̀tì yìí kò sí kankan nu yìí tó kọjá òfin ẹ jẹ gbá wo mo mọ̀ pẹ́rù ń bá ẹ ò nílé kọ́mẹ́ǹtì torí kọ́ má mú kọ́mẹ́ǹtì àbí àwọn ọmọ union ẹ̀rù wọn bá ẹ̀ kò káyé ṣáà bá mi turn up on this particular video bá mi turn up <laughs> o mọ̀ pé àwọn nọ́mbọ̀ ẹ̀ òun ló ṣe ń bẹ̀rù wọn bá mi turn up má sì gbàgbé bá mi share video tó bá dọ́dọ̀ ẹ̀ bá mi bò kó lọ fà orúkọ tèmi ò yípadà òyeye dára kòwé kòkòkò ó ní mò ń jẹ́ ire o.